ìrọ̀rùn la bá nígbà tá a dáyé wọn ni ẹ má jẹ́ àṣàyé bá a ṣe bá a kí ló ṣẹlẹ̀ tí ìwà ọ̀daràn tó fi pọ̀ tó yìí ní ẹnu ọjọ́ mẹ́ta yìí kò pọ̀ tó yìí tẹ́lẹ̀ o ó ti wà tẹ́lẹ̀ o kí ni ó fà á tó fi pọ̀ tó yìí àwọn nǹkan wo náà la wá lè ṣe láti dènà pé kí ìṣẹ̀lẹ̀ láabi ìyún ìwà burúkú ìwà ọ̀daràn kí ààbò wa kó bàa lè dájú. <laughs> ọmọọba Adéfioyè kí ló fà á tí ìwọ̀n ọ̀daràn fi pọ̀ tó yìí. ṣeun atọ́kùn bá a bá wo àwùjọ wa ẹ rí i pé ọ̀pọ̀ ọ̀dọ́ bí wọ́n ṣe ń jáde ilé ẹ̀kọ́ gíga hmm. bẹ́ẹ̀ náà wọ́n ń jókòó padà sílé hmm. ní tá a ní kí wọ́n lọ kọ́ lọ́hùn-ún wọn ò ríbi tí wọ́n ti gbìdánwò ẹ̀ tí wọ́n ti lò ó kò sì ṣiṣẹ́ lọ́wọ́ ọwọ́ ti dilẹ̀ ọwọ́ tó dilẹ̀ pọ̀ hmm. nígboro ìyẹn bá yẹn ìkejì ẹni tọ́wọ́ ẹ̀ dilẹ̀ tó ń wo ẹ̀gbẹ́ ẹ̀ tí wọ́n ń ta ká bílíọ̀nù náírà hmm. tí wọ́n ń ta ká mílíọ̀nù náírà gbogbo èèyàn kọ́ ni ọlọ́run fún ní sùúrù hmm. pé kóun gbó lásìkò sùúrù lérè ọlọ́run ṣògo láwa báyìí. bẹ́ẹ̀ni so àwọn nǹkan wọ̀nyẹn téèyàn táwọn èèyàn bá rí kò síṣẹ́ ọ̀dọ́ lè ṣe kò sọ́nà tí wọ́n fi develop ara wọn. àwọn tó ti ń ṣiṣẹ́ òrówó oṣù gbà òrówó oṣù ọ̀pọ̀lọpọ̀ ètò tí àwọn ìjọba láwọn gbé lé ètò àgbẹ̀ kankan ẹ̀ rí pórí tébù gan lówó tí wọ́n ní kí wọ́n fáwọn àgbẹ̀ ó ti tán gbà mí kò ní dọ́dọ̀ àgbẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n rí ẹ orí tó yẹ kó máa bá ẹnu méjì pápọ̀ oúnjẹ ò lè dẹ́nu ara ẹ̀ bọ́ gbogbo ẹ̀ wá lura wọn oníkálukú ọ̀ máa wá ọ̀nà báwo lòun ṣe ṣayé báwo lòun ṣe gbáyé ibẹ̀ ni ó ti pàdé ọ̀rẹ́ kan pé hmm o bá dán yìí wò yóò rí hmm. báyìí tó bá dán yìí wò yóò rí báyìí then ká fi pawó tí ò tá àti ìkò ní ká sọ pé ká fi gọ̀gọ̀ fà á hmm. àwọn nǹkan wọ̀nyí pọ̀ rẹpẹtẹ tó yẹ pé ìjọba wa níṣẹ́ láti ṣe lórí ẹ̀ hmm. ẹ wáṣẹ́ fáwọn ọ̀dọ́ àwọn ìyá wọn ti àwọn ìyá àti bàbá tí wọ́n rìtáyà ẹ ọ̀pọ̀lọpọ̀ wọn ò san pension fún bẹ́ẹ̀ni àwọn tó wà níbi iléeṣẹ́ ẹ san owó oṣù wọn déédéé ẹ jẹ́ kí nǹkan ó máa lọ gerege lórílẹ̀‐èdè tí ọrọ̀ ajé wa bá dáa jù báyìí lọ hmm. ẹ bá rí ilẹ̀ China hmm. lọ́hùn wọ́n pọ̀ lọ́hùn. wọ́n tiẹ̀ pọ̀ jù wá lọ wọ́n pọ̀ jù wá lọ. kódà India gan pọ̀ jù wá lọ. oníkálukú sì ń rí tiẹ̀ ṣe lọ́hùn. Hmm. ní Nàìjíríà yìí náà dá Nàìjíríà wà lára àwọn orílẹ̀-èdè tó yẹ pé Ọlọ́run fẹ́ mọ́ Ọlọ́run bless jù lágbàáyé báwọn èèyàn bá sọ pé eh, God bless America èmi á ní God favour Nigeria. Hmm. bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ ni ká má sì fẹ́ nu òdì sọ̀rọ̀ sórílẹ̀-èdè yìí wọ́n ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ wa níre torí àṣẹ wà lórí ahọ́n wa kọ̀ọ̀kan ohun hmm. táwọn bàbá wa yìí fi ṣeré nígbà yẹn nìyẹn hmm. so kò síṣẹ́ ń ta ọ̀pọ̀ ọ̀dọ́ ló wà tí ò ní tí ó ṣe níta bàbá tó yẹ kó tún máa sọ eh, ṣe kó pé gba tọ́rọ́ kọ́bọ̀ ó ti wọ́n ti lé kó ń bí iṣẹ́ gbogbo wọn kọ́ ló wù àbàjẹ́ ọ̀nà àtijọ́ àti múdà èyí tó sì lé ń bi iṣẹ́ náà wọn tún sanwó oṣù bọ̀ àwọn tó tún ti fẹ̀yìntì wọn ò rówó oṣù òrówó fẹ̀yìntì gbà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló yílura wọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sùn kọ́ṣẹ́ nísìn àtúntí wàá fààyè gbà iṣẹ́ tí àwọn ọmọ wa kọ́ tó yẹ kí wọ́n máa ṣe nǹkan ká máa tà lábẹ́lé ká ẹ tó rí wọ́n ti kó wa látòkè òkun wọ́n bá fi owó tòkè òkun wọ́n fi bẹ́ẹ̀ bá wo orílẹ̀-èdè wa nísìn ẹ̀ rọ pọ̀lọpọ̀ àwọn tó wá láti ilẹ̀ òkèèrè tó yẹ pé wọ́n ṣe fọ́nìṣọ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún wa níbí o igi igẹdú igi ìrókò igi apèpè tí wọ́n mm. gé lóko wa ń bí náà ni wọ́n padà sọ dára mọ́ àwọn mm. àtàfún olówó iyebíye mm. gbogbo àwọn wọ̀nyẹn ló yẹ ká wò pé ọ̀nà tí a fi lè mú kí òṣì àtìṣẹ́ kúrò ní ká wò la fi máa lé ìwà àbàjẹ́ kúrò. ẹ ṣeun púpọ̀ kí wàá ní àwọn tá a lè ṣe láti dènà ìwà burúkú yìí ìwà ọ̀daràn láàrin wa táwa náà fi dáàbò bo ara wa. àkọ́kọ́ gbogbo wa a gbọ́dọ̀ rí wípé ohun tí ó bá ti kan ẹnìkan gbogbo wa ló gbogbo wa ló kan ìyẹn tó bá ti ṣàbọ̀yadé gbogbo ọlọ́yadé ń sìn hmm. ẹ gbogbo ohun tó bá ti kan ẹnìkan ó ti di àǹkó nìyẹn ká má fojú wò pé ẹ wo ẹ nínú Islam láàdá wà fún òun lọ lórí títì orísun kan tó ṣe gangan báyìí kò gún ọ lẹ́sẹ̀ ọlọ́run ní kó wá mú kúrò hmm. sọ síbi tí ẹsẹ̀ ẹsẹ̀ ò ti ní gùn hmm. ọlọ́run á fún ẹ láàdá láàrin yẹn hmm. bẹ́ẹ̀ náà lètò ààbò ṣe rí mo rí nǹkan tó lè pàlú lára mo rí nǹkan tó lè pọ̀ ọmọnìyàn lára mo ti tètè ké gbàjarè ẹ̀ fáwọn tó kí n gbójà gbàjarè fún then kíjọba wa ó túbọ̀ bá wa ro àwọn ọlọ́pàá wa lágbára ẹ bá ro wọn lágbára bẹ́ẹ̀ bá rọ́ ọlọ́pàá ń míì owó oṣù mélòó náà ni wọ́n ń gbà èèlò hmm. ni wọ́n ń fún wọn. ẹ̀rọ ọlọ́pàá mi yóò wọ yúnífọ́ọ̀mù yóò wọ slippers. tó bọ kò bójú mu hmm. ẹ bá ro wọn lágbára àwọn tòkè òkun bí tẹ̀yìn ẹ̀hún adarí wa ń lọ ẹ rí bí wọ́n ti rí lọ́hùn bọ́lọ́pàá bá ṣẹ́wọ́ lásán báyìí ọwọ́ yẹn ò tí ní kò ní tí ì délẹ̀ ẹni tí ń wakọ̀ ọ̀bọ̀ ó ti máa tẹ hmm. bírèkì fún. wọ́n ní tẹríba fáwọn ọlọ́pàá wọn ìfẹ́ ló yẹ ká ní sọ ká ní tẹríba fún wọn hmm. ó ní kíjọba wa wá rí wípé ìròyìn káàkiri pé ńṣe hmm. là á tẹríba fọ́lọ́pàá ńṣe là á pọ́n wọn lé á jẹ́ ká lè máa sọ ohun tó bá wà lọ́kàn wa nípa ètò ààbò á hmm. lè máa sọ fún wọn eh, láfikún tá a bá wo àárín wa á rí pé bí ọ̀dọ́ ṣe pọ̀ tó láàrin agbègbè kò dìgbà tá a bá ní bílíọ̀nù a lè pera wájọ àwọn ọ̀dọ́ àdúgbò kí la fẹ́ ṣe o láti fi ṣe kí ni láti fi pèsè ohun tí ẹ jẹ́ pé á jẹ́ kí wọ́n máa kọ́wọ́ wọn má dilẹ̀ Hmm. láti ṣe fún wọn tá a bá ṣe yẹn náà a tún lọ lọ́nà jíjìn láti rí wípé ètò ààbò ó ṣe kí ni kó múnádóko láàrin wa nítorí ọwọ́ tó bá o lè sùn bẹ̀ lọ́wọ́ ẹ̀ gbogbo àwọn ọkùnrin tá a bá ṣe é tá a dẹ̀ gbé àwọn ẹgbẹ́ ojúlàákàn fi sọrí vigilante group tá a gbé wọn lárugẹ sí i tọ́lọ́run bá ti wá ṣe kọ́lọ́run gbà fún wa tí ọ̀rọ̀ ọlọ́pàá tìpínlẹ̀ náà tá a bá tún rí ṣe hmm. ṣe mọ̀ pé ẹni tí ó fẹ́ ṣe ti ò dá aládùúgbò hmm ẹ̀rù ń bájú ẹ̀yin tó fẹ́ wá bá lọ torí onílé ni yín àlejò lòun wíwù bó tilẹ̀ kó jẹ́ pé lọ́wọ́ àlejò tó yóò tún yóò sọkàn ẹ̀kìjì lẹ́ẹ̀kan pé tí nǹkan báwo bá lọ ya hmm. báwo la ṣe fẹ́ ṣe báwo la ṣe ọ̀nà wo la fẹ́ gbégbà àwọn ará àdúgbò ló yẹ ká jí ṣe rí ẹ̀rù ẹ̀rù máa ń pa ẹ̀dá sára kí kú tó dé ni. Hmm ẹ̀rù á ti pa ẹ̀dá sára kí kó tó dé ọlọ́pàá náà lórí méjì hmm. bọ́ tá a bá rí pé nǹkan tó ṣẹlẹ̀ láwùjọ wa gbogbo tiwa ni àrùn tí ń ṣàbọ̀yà dé gbogbo ọlọ́yà ní ṣe àfi kájọ ṣe kájọ gbárùkù ti ìwà àbàjẹ́ á fẹ́ dànù hmm. ládùúgbò wa ni kò ní sí wàhálà kankan mọ́ àá sì máa gbé ní ìrẹ́pọ̀ ẹ hmm. jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ká ríra wa lọ́kan kí <laughs> ṣọ̀kan wà láàrin wa. ọmọ ọba adéfioyè ọ̀rọ̀ yìí ó lè fẹ́ pa yín lẹ́rìn díẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni àwọn vigilante táwa bá sì ti gbọ́ fìjìláńtẹ́ bá ọkọ̀ wa máa balẹ̀ ní pé ẹ̀ ìṣọ́ráǹsì àwọn bàbá wa ni wọ́n ń lò irú bẹ́ẹ̀ ṣe sọ pé àwọn aráabí yóò lè wọlé káàárọ̀ oòjíire ṣé kò yẹ kẹ́yìn náà ti ṣe àwọn ìṣọ́ráǹsì sáwọn ọ̀nà wa sáwọn ọ̀nà oríko wa débi pé ẹ ṣáà ti mọrú nǹkan tí mò ń sọ àwọn ìṣọ́ráǹsì àwọn bàbá wa ilẹ̀ Yorùbá la wà. <laughs> àṣà ti kágbàdo tó dáyé ó ní ntádìí ẹ̀ ń jẹ àbí. ẹ jẹ́ ká fi kinní kan ṣàpẹẹrẹ ẹ wọ orú lé Orísun tá a wà yìí sìn ẹnìkan ò lè wọ bí wàá sìn kó lóun fẹ́ ṣe nǹkan kan láì sí pé àṣẹ àwọn tí àkóso bíi wà lọ́wọ́ ẹ̀ ó mọ̀ sí wọ́n sì hmm. fún ní ààyè pé lọ́ọ́ ṣe hmm. bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ ààbò ọ̀rọ̀ lórí hmm. àwọn aláṣẹ wà nílẹ̀ Yorùbá ọba aládé wà ládéládé wà lóyè lóyè wà àwọn tọ́lọ̀ ń gbé fún irú àwọn baba yasa láàbù nísìnyí tán ti wà lẹ́yìn pípẹ́ ọlọ́run mọ̀ mọ̀ pé wọ́n ní ara bí táwọn ti ń jíṣẹ́ ọlọ́ irú àwọn wọ̀nyẹn wà tó yẹ ká péjọ pé bẹ́rù bá kòkè tó bá kanlẹ̀ ibi kanlẹ̀ ni bàbá wa gbé sí ẹjẹ́ àgbè síbẹ̀ kì í ṣe pé ò sí lọ́wọ́ ah! àwọn bàbá wa. kí wàá lẹ wá ń ṣe wọ́n ti wọ̀ wá láàrin wọ́n ti wọ̀ wá láàrin yẹn. iṣẹ́ mọ̀ pé bí ìlú tí ò sófin hmm. ẹ̀sẹ̀ ò sí ń bẹ̀ amófin wà tó tó tọ́ka sí kí ni iṣẹ́ oníkálukú lórílẹ̀‐èdè yìí ìwọ tó jẹ́ adájọ́ ọmọọṣẹ́ ìwọ tó jẹ́ aráàlú lásán ọmọọṣẹ́ tó ń jẹ tó ń wáyé. ibi káwa fi dáàbò bora wa ni eh, insurance mo pè é. àfi kí a padà sípìlẹ̀. ìpìlẹ̀ yẹn náà mo fẹ́ kẹ́ wa sọ ni. tá a pín orí adélé tá a pín ládéládé àti lóyè lóyè lé tá a ní kí wọ́n bá a bẹ àwọn bàbá wa bí wọ́n ṣe é bẹ̀ wọ́n nígbà náà lọ́hùn-ún àwọn olúmọlẹ̀ tí wọ́n bá wa pẹ̀tù sí i àwọn òṣàlẹ̀ Yorùbá àdúrà làwa ń pè lọ́dọ̀ tiwa àdúrà ni ẹ̀ẹ̀kan bá wa ṣàdúrà bá wọn ṣàdúrà olúmọlẹ̀ wọ́n bá wa bẹ lọ́n bí wọ́n ti bẹ̀ mhm. gbogbo bí eku ó ti máa ké bí eku eh, ìrọ̀rùn yóò eh. bá dé. tí ẹgbẹ́ ẹrù òní máa bà wá a fẹ́ lọ Ìbàdàn lásán báyìí olúwa rẹ̀ ó ti lọ kọ wíìlì kalẹ̀ pé ọmọ lè ọlọ́run ṣùgbọ́n fíní báyìí làdìyẹ wọ́n mọ̀ tó. bẹ́ẹ̀ ni àmọ́ ṣá gẹ́gẹ́ bí ọmọ yorùbá àtàtà mm. tá a jẹ́ kò lè sí ìlú láìsí olórí olórí ò sì ní wà kọ́mọ́ ní àtẹ̀lé àfi ká gbà fáwọn tọ́lọ́run fi ṣolórí wa mm. nínú ẹ̀sìn nínú àwùjọ olórí ìlú ẹ jẹ́ àpadà síbẹ̀ àwọn baálẹ̀ àwọn olóyè àwọn olórí ẹ̀sìn ẹ pè wọ́n náà hmm. káwo ọ̀nà wo la fẹ́ gbégbà torí kì í ṣèran yorùbá hmm. yorùbá ti jagun sẹ́yìn sẹ́yìn sẹ́yìn wọ́n ti rí rírí eléyìí tó wá ń ṣẹlẹ̀ yìí kò tógun táwọn bàbá yẹn jà láyé ìgbà náà lọ́hùn-ún hmm. so ká padà sípìlẹ̀ ká wá rí wípé à ń jí ní gbé à ń jí nípa à ń ṣèṣekúṣe yẹn ó di kíni ó di àfìsẹ́yìn tẹ́gùn fi sọ àìpadà sípìlẹ̀ a máa fà á sì máa wò pé ẹ̀sìn bẹ́sìn ṣe dáa tó. ó ti gba àwọn nǹkan ìbílẹ̀ wa lọ́wọ́ wa. ó ti gba àwọn nǹkan míì tó jẹ́ pé ó yẹ kí á lò nú ẹ̀sìn ọ̀hún hmm. ẹni tó bá jẹ́ mùsùlùmí nìsín kùránì ó kàǹkà ju gbogbo òṣòro lọ hmm. ẹni tó jẹ́ kìrìsìtẹ́nì bíbélì ó kàǹkà bẹ́ẹ̀ náà hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí àní ṣe bẹ́ẹ̀ bá lọ nú ibi tán ti ń jọ́sìn àwọn tó yẹ ká máa sọ fún wọn o bó bá fẹ́ sùn lálẹ́ àdúrà báyìí ni ó ṣe bó bá fẹ́ jí o bá fẹ́ jáde àdúrà báyìí ni ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ò ní sọ́ọ̀ta bí hmm. wọ́n máa di pé a kàn lọ fọ̀ pé a kàn lọ. a kàn lọ pàdé ara ẹni. ká jọ̀hún hmm. ká kọrin ká jó ká yọ̀ ká padà sílé ó yẹ ká mú ètò ààbò wọnú gbogbo ẹ̀sìn tá à ń sìn. ká mú lọ́kùnkúndùn ẹ ti ní kò ní sí wàhálà nílẹ̀ yorùbá kí làwọn ìgbésẹ̀ tẹ̀yìn ń gbé kí torí ó ń bọ̀ ó ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ́ ilẹ̀ káàárọ̀ òjíire ò gbọ́dọ̀ dàrú o torí ó ti ṣẹlẹ̀ ní bọ̀ọ̀nù ó ti ṣẹlẹ̀ ní yóbí ó ti ṣẹlẹ̀ ní zamfara ó ṣẹlẹ̀ ń bẹ́ẹ́dù ó ṣẹlẹ̀ ń kaduna bó lẹ́ ṣe ṣe tí ìpínlẹ̀ ondo èkìtì ọ̀ṣun ọ̀yọ́ ògùn èkó. Mm -hmm tí ò fi ní dàrú. kò ní dàrú lógo ọlọ́run ọlọ́run ò ní ọlọ́run ìdá nǹkan rú hmm. kò sì ní gbà ṣètárì láàrin. báwo ẹni yóò fi ní wàrin wa tí wọ́n fi ní jẹ́ àwọn ọmọ wa gbé mọ́ tí wọ́n fi ní mọ gbowó àbàdì lọ́wọ́ wa torí àwọn kan tó sọ pé wọ́n ní bàbá ti ní ẹ mú iye owó kan wá bẹ́ẹ̀ bá ti mú wá bọ̀rọ̀ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní mọ gé pàtì ara wọn ni láì kú. ọlọ́run ní jó dàrú àwa náà ní àní lajú wálẹ̀ kó dàrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà kí ni pátáwọn ah. ọba àlàyé lè kó ṣé tùtù láṣẹ ni àbáṣẹbọ ni àbáṣàdúrà tẹ̀sán ni. ṣe rí kò sí nǹkan kan tó tóbi jọ ọlọ́run ọba lọ hmm. lẹ́yìn ọlọ́run ọlọ́run hmm. lẹ́yìn ọlọ́run ọlọ́run ẹ jẹ́ ká ti bi ìṣánákè sógun ẹ wo orú inú oṣù Ramadan tí àwa mùsùlùmí wà yín sìn ẹ rí wípé ọlọ́run fúnra rẹ̀ sọ ó ti èṣù àtàwọn ọmọ ogun rẹ̀ ó ti gbé wọn dè báyìí nísìn wọn ò lè ṣe nǹkan kan hmm. ẹ wá wo nínú ti ìṣẹ̀mí tọ́lọ́run fi dá wa ẹ rí i pé ẹnìkan ò lè kùkìrì àdúgbò kọ́ lóun fẹ́ ṣe kankan nísìn yóò hmm. mọ̀ pé kóun tó ṣe lé níbi ilé ti bí òsùn ó wà lórí àdúrà ti bí òsùn ó wà lórí àdúrà hmm. tọ̀hún òsùn ó wà lórí àdúrà kí ló dé tí a rí wípé a mú àwọn nǹkan báyọ̀ lọ́kùnkùn nílé kọ̀ọ̀kan ọ̀pọ̀lọpọ̀ ìdílé gan òtí ẹ̀kọ́ ọmọ ìbó ṣe ń gbà bó ṣe ń ṣàdúrà ká mú ṣe rí ìdílé ìyẹn ni ká kọ́kọ́ ká bẹ̀rẹ̀ láti ibẹ̀ yẹn àwọn tó wá jẹ́ adarí ilẹ̀ Yorùbá ká pè wọ́n jọ wọ́n mọ ètò àdúrà tí wọ́n ó ṣe hmm. láti rí wípé àwọn tí ó ti ń fẹ́ máa fẹ́ wọlé yìí o Ọlọ́run tó bá a ṣe kí ni ó bá a fẹ́ padà tí ò ní ríbi gbé dúró bọ̀ hmm. kẹ́yìn rò pé Ọlọ́run ò sí Ọlọ́run bẹ hmm, Ọlọ́run wà tó jẹ́ ọ̀gá aláàbò fún gbogbo wa. tó eh, ìwé mímọ́ kan ó ní Ọlọ́run ní ààbò wa àti agbára wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú àti pé àwọn tó bá gbẹ́kẹ̀lé olúwa yóò dàbí òkè síónì tí a kò lè ṣí nídìí ṣùgbọ́n tí ó dúró láéláé àdúrà ni bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi bẹ́ẹ̀ òun ni wọ́n ti fi kọ́ wa láti kékeré gbogbo ẹni tó bá gbà pé ọlọ́run nìkan ni ààbò ẹ jẹ́ ká fi ààbò wa ká fi sọ́nà lọ́wọ́ àlejò wa wọ́n ti sọ púpọ̀ lọ́rọ̀ wọn ní kaṣọ ní bárẹ́ ẹṣọ́ ni bá sọ̀rọ̀ ká mọ̀ ṣe làwùlàwù níta bí iṣu èèyàn bá ta wọn ni ẹ̀ mọ́ dọ́wọ́ bò ó ẹ̀ ń lọ pátí ẹ̀ mọ́ náwó àbájì ní pátí ẹ̀ mọ́ náwó bùlàbùlà ẹ̀ mọ́ wọṣọ bùlàbùlà ẹ̀ mọ́ ṣe gbogbo ẹ̀ bùlàbùlà débi pé ẹ̀ fi wá pé síra yín ẹ bá sì ń lọ tẹ̀ ń bọ̀ ẹ jẹ́ ká máa fi ìrìn àjò wa lé olúwa lọ́wọ́ wọn ò ní jí wa gbé tọmọtọmọ wọn ò ní jí àwọn wọn ò ní jí wa gbé tọmọtọmọ lágbára ọlọ́run ìṣẹ̀lẹ̀ bí láàbí kò ní ṣẹlẹ̀ ọlọ́run ó wo inú oṣù tí a wà yìí gbogbo ẹ̀bẹ̀ àdúrà tá à ń bẹ ọlọ́run ọba pàápàá lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí olúwa yóò ṣe àmì sí i àárí èrè àdúrà tó kọ̀mọ́dà Facebook page yín kí ni ẹ bá sọ fáwọn aráàlú. àmúnáì Facebook page wa ẹ bá ti tẹ̀ ẹ́ sórí fóònù yín kẹ́ ẹ search fún Harmonize Vigilante Group. ẹ̀yin gangan kọ́. Adéfioyè Ahmed Facebook page mi. Adéfioyè Ahmed tàbí Harmonize Vigilante, Group. group tó ìlú ọ̀nà ti gbọ́ ìbòyẹ̀ ní ìbéèrè kan tẹ̀ fẹ́ bí wọ́n harmonized vigilante group tàbí adéfioyè ahmed tó ibi la máa fi àdàgbà ètò ojúmọ́ ire tòní la máa fi rọ̀ sí àìpẹ́pọ̀ lọ́wọ́ commander harmonized vigilante group ti ìpínlẹ̀ Ògùn àti ti Èkó ìyẹn Lagos Ògùn harmonized vigilante group commander ni wọ́n dá wa lóhùn ní orí ètò ojúmọ́ ire láàárọ̀ yìí nígbà tá sọ fún wọn pé ọ̀rọ̀ ààbò ẹ jẹ́ ká tètè mú lọ́kùnkúndùn ẹni kò ní wọlé yorùbá ó ti ń jí wọn gbé díẹ̀díẹ̀ o wọn ò ní jí wa gbé wọn ò ní já àwọn ọmọ wa gbé wọn ò ní jílé wa gbé wọn ò ní jí àwọn olólùfẹ́ wa gbé o àwa náà á sì máa lọ láyọ̀ á máa bọ̀ láyọ̀ lágbára lọ́wọ́ ọlọ́run èyí láwọn fi àdàgbé ètò rọ̀ sí bóyá ẹ ní ọjà kankan tí ẹ fẹ́ polówó ẹ̀jẹ̀ fẹ́ jẹ́ ká polówó iléeṣẹ́ yín ẹ ká polówó ọjà yín ẹ fẹ́ ká polówó okòwò yín lẹ́ni ọjọ́ ajé lórí ètò ojúmọ́ ire ẹ lè pè mí lórí zero eight zero two three zero two two one seven five zero eight zero two three zero two two one seven five tàbí lórí facebook page mi fèyíkẹ́mi níyì ọláyínká fèyíkẹ́mi níyì ọláyínká ìyẹn ní facebook page mi tàbí lórí instagram at fèyíkẹ́mi níyì ọláyínká small letter ní gbogbo ẹ̀ at fèyíkẹ́mi níyì ọláyínká tàbí lórí email mi fèyíkẹ́mi níyì ọláyínká at yahoo dot com fèyíkẹ́mi twenty eight oh two at yahoo dot com fèyíkẹ́mi twenty eight oh two at yahoo dot com títí ọjọ́ mẹ́jọ tá a tún máa pàdé lórí àkọ́tún ètò ojúmọ́ re síkẹ́rìtì wa ó wà lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n káwa náà ká jẹ ojú làlákàn fi ń ṣọrí ẹ̀ka àárọ̀